owó ta ẹ̀kẹ̀rù wọ́n mọ̀ ṣọ́ bí owó bá ṣe lókè bí dọ́là bá ṣe lókè wọ́n sáré mọ̀ wá kó owó lé lórí ní ìgbà náà bí ìgbà táà ń fi owó exchange owó bísínẹ́sì owó dẹ̀rẹ̀ nínú Islam májẹ̀mú méjì lóde tí owó bá jẹ́ irú kankan náà ìyẹn ni pé ká ní condition kan ló wà lórí ẹ̀ ká ní owó o oh, sorry tó bá jẹ́rù kankan náà condition méjì ló wà lórí ẹ̀ ká ní kò ń ṣerú kankan náà currency ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìkan dọ́là ìkan náírà condition ọ̀kan ló wà lórí ẹ̀ forex ó fún nígbà condition yìí kí ni condition náà tí owó bá jẹ́rù kankan náà mo bẹ́ fi náírà rárá náírà for instance mo ní 1000 naira odidi mo wá fẹ́ ṣe sí 2020 naira tó máa jẹ́ 1000 naira ayú ẹ̀kọ́